الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه قال المصنف حفظه الله من آداب الأمر بالمعروف والنهي عن المنكر láti bí ọjọ́ díẹ̀ sẹ́yìn ẹ̀rí pé ohun tí à ń kà ń tà fà ń wa ni pé ọ̀dọ́wọ́ wa o bàbá ń ṣe ńtọ́lọ́hún fẹ́ ká má jẹ́ ọjà wà nìkan o ká máa pe àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ wa mọ̀lẹ́bí wa ní alábàágbé wa ní ẹni tí iṣẹ́ dà wá pọ̀ ní ẹni àjọ ń tajà ní bàbá fìrẹ́ nìkan tí ń ṣàbùrú náà ká má pa wò kú ṣe é ká máa kọ̀ fáwọn náà pé ẹ má ṣe ńtọ́lọ́hún fẹ́ bóòlà wa ṣe pààyàn láti ẹ kó ṣe ńtọ́lọ́hún fẹ́ bó la sì ṣe kọ̀ fún yà ọmọ ṣèyí tí ọlọ́run fẹ́ àfáà ló lẹ́kọ̀ọ́ o ó ní lànà o èèyàn máa tẹ̀lé o ẹ̀rí nú àwọn ìlànà nú àwọn ẹ̀kọ́ rẹ̀ òun ní àlùfáà fẹ́ ṣe lálàyé fún wa. قال الله تعالى olùwàbà tó la rẹ̀ gá sọ ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن olùwàní wa nàbí sallallahu alaihi wasallam àsẹni ìjọba fi jáde fa nàbí àsẹni fún gbogbo àwa tí ajẹ mùsùlùmí dáńdé ọmọlẹ́yìn ànábì ọlọmọsá àṣewà lọmọlẹ́yìn rẹ̀ délẹ̀ o olùwàní ó dùn ila sabili rabbika bil hikma pèpè sójú ọ̀nà tọlọ́run pẹ̀lú ọgbọ́n pẹ̀lú ọgbọ́n pẹ̀lú òye má sọ̀rọ̀ ń sọ̀rọ̀ ẹni ọba fẹ́ gbọ́ ẹni tí ọba fẹ́ ọmọ gbọ́ bí wọn ọba gbọ́ kò wúlò fún wọn kò wúlò fáwọn náà sọ ọ lọ́nà kí wọn ó fi gbọ́ kí wọn ó fi gbà aláǹtẹ̀yàn fi sọ̀rọ̀ fún yàn tí fi gbọ́ tí fi gbà ọ̀nà ṣèkìmá ọgbọ́n àtòyè òun lẹ́nu torí torí tara nílé o kò ṣe torí nǹkan kan o ṣé kéèyàn lo hekima ká lo ọgbọ́n ká lo òye káfi pẹ̀lẹ́pẹ̀lẹ́ báyẹn sọ̀rọ̀ nínú àṣetọ́lọ́ ń pa wá bá a kà pa àyàn láti kó ṣe dáadáa yìí o. wal mau'izatil hasana kọ́dà bí wọ́n bá ṣe wá sí náà ìyàtọ̀ láàrin ó dún ila sabili rabbika bil hikma ọ̀lùmọ́wọ́ ẹ̀gbọ́ òun ni pé wàá sí ò lè má ṣe kó le wàá sí lè le àgbọ̀dọ̀ máa ṣe wàá sí tá a máa wá bu ẹ̀rín bẹ́ẹ̀ àsọ̀rọ̀ gidi ni àmọ́ kọ́ra bá bá fẹ́ sọ̀rọ̀ tó le fáwọn èèyàn tó máa tó le ni pé láàbẹ̀wò ọlọ́run bá wọn pé á bí ẹ̀ bá máa ń tà ń wí ẹni ọba ṣe ń tẹ̀sẹ̀ yìí ntọ́lọ́run lè jẹ́ níyà ni o tòun tọ́lọ́run lè ṣe fóńtọ̀ ni o kódà wá àti náà olùwà ní ọ̀lùmọ́wò ẹ̀bọ̀tìl hasana wá àti náà dáa ẹni pé bí ìgbà tí èèyàn bá bá ọmọ wí tán tó tún wá fọwọ́ ra lórí pé torí tiẹ̀ náà ni kọ́ra bàbá ti wá àti fún yàn náà olùwà ní ẹjọ́ jẹ́ wá àti tó ṣẹ́kìnnì wá àti tó dáa wọ́jà délùhùn ọ̀nà kẹta náà ẹlòmíì wọn ń bẹ yọ lóun náà tó ní òun ní rízì nǹkan tó ń fi ń ṣe tó ń ṣe yìí èyí ò ní di kéèyàn ágíù ágíùmẹ́ǹtì náà ń bẹ nínú tá a fi pé èèyàn gbèsè tó lọ́wọ́ bàbá yìí pé kò yé nítorí wọn ń pò náà ní ẹ̀rí kan yá nítorí gbé lọ́wọ́ òun ọ̀lẹ́sẹ̀ lẹ́ o olùwà bọ́ bá di lẹ́wù ká bá yàn jiyàn ká ágíù pẹ̀lú rẹ̀ náà ẹ ágíw pẹ̀lú rẹ̀ náà bílẹ̀ kí ìyá àtàn ìtẹ̀yìn ó ọ̀nà tẹ̀yìn ó gbé sí gbẹ̀jọ́ dáa ju tiẹ̀ lọ bóun bá ń bu yẹn yẹn mọ́ bu bóun bá ń sọ̀rọ̀ àìlójútì ẹ̀yẹn má sọ̀rọ̀ àìlójútì sí bóun bá ń fi yín ṣe ẹ̀yẹ ẹ̀yẹn má fi ṣe ẹ̀yẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí ṣe àwọn ẹ̀kọ́ ni àwọn ọ̀nà ní tá pé yẹn sójú ọ̀nà tọ́lọ́run ẹtìmá ọgbọ́n òye wáàtí lọ́nà tó dáa tá a ti ń ṣe tẹni tá à ń ṣe wáàtí fún náà ó fi mọ̀ pé ọ̀fẹ́ dáadáa fún mi ẹni ọba ti bàjẹ́ débi pé ẹlòmíì nídi ká bá jiyàn o ọmọ pé tó ń wí ni sọ̀rọ̀ ń bẹ̀ o àmọ́kọ́lá bá bàbá yẹn jiyàn tí ó ní ágúmẹ́ǹtì náà ní olúwa níjẹ́ ọjẹ́ lọ́nà wo lọ́nà bọ̀rẹ̀ wa òní mo fi má pẹ̀lú rẹ̀ wá ẹlòmíì yọ bàbá yẹn gbìyàn yọ bàbá yẹn fa nǹkan èébú ni èpè ní wọ́n má rí bẹ́ẹ̀ o wọ́n má ṣe pé o wọ́n má bú yẹn o wọ́n má fi yẹn ṣe yẹ̀yẹ́ o wọ́n má sọ̀rọ̀ sọ̀rọ̀ pàwádà jù yín lọ ọjà àdéhùn hàn bẹ́ẹ̀ làtí ìyá àṣà. Wàkọ́lá tààlà nù àyà mi kọ́má olùwà tó ń fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ bó lẹ́ máa pa àwọn èèyàn sójú ọ̀nà tọ́lọ́hún bó lẹ́ ti máa pa wọ́n láti kí wọ́n ṣe ń tọ́lọ́hún fẹ́ ìnáwó lẹ́bi máa gbà kọ́ fún wọn kí wọ́n jìnnà sí ti olùwà fẹ́. Fàbí ma rahmatin min Allah linta lahum Nabi sallallahu alaihi bímọ rahmatin minallah àánú àwọn ọlọ́run la fi ṣe bẹ́ẹ̀ o torí pé walaw kunta fazzan qalibal qalbi torí pé bọ́bá yìí pé o lè lọ́kàn o lè lọ́rọ̀ o lè níwà lànfàdó min hawlika gbogbo àwọn tó rí tí wọ́n ń dúró lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀rẹ̀ tí wọ́n ń gbọ́ tó ń wí wọn wọn ọba ti túká o gbàtọ́ lọ́nba wíwá tí wọ́n á nẹ́bí sallallahu alaihi wasallam àkáàfà náà mo tiẹ̀ ń bẹ̀ iṣẹ́ ànábì ọlọ́run ló ń jẹ́ ìwé tí ń sọ̀rọ̀ ọlọ́run tí ń tí ọmọ gba àwọn èèyàn pé ẹsẹ̀ ń tọ́ da ẹ̀yìnrán ṣe ń tí ọ̀dà iṣẹ́ àwọn ànábì ọlọ́run lè jẹ́ o nítorí wa wípé ni o sallallahu alaihi wasallam egbò ti rọ̀ fún wọn ni àtànábì rọ̀ fáwọn sọ̀hábì rẹ̀ olùwà ni àwa la màámà sí ọ bẹ́ẹ̀ àánú àwọn ọlọ́run torí gbọ́ bá jẹ́ ọ́pọ́sìtì ni là ń fọ́ gbóó hàwùlì ọba túká mọ́ lọ́wọ́ òní mo pé kò sí èrè ń bi káwọn èèyàn mọ̀ gbọ́ọ̀rọ̀ tí tó ń ṣe wá sí náà tó ń sọ kò sí fún wọn náà wọn náà kàn dá rẹ gbàdé yẹn ká ṣòfò ni tí fi sọrọ ni ó fi wá pé wọn ẹni ọba yẹ ká tù á tù ẹni ọba yẹ ká bùn ní nǹkan gan bá a bá ní ààbùn gbóyún náà wà lára hekima o ẹni ọba sì ní ìdí kájọ mọ̀ pé a ọ̀rí ẹ̀rí tó mú lọ́wọ́ tó ń pé bákan lórí òrí bẹ́ẹ̀ o òfúyẹ́ o àmọ́ bá bàbá náà olùwàníbí làkì ìyá àṣà ìjọ jẹ́ lọ́nà tó dáa torí náà àwọn wọ̀nyí ní ìlànà àtẹ̀kọ́ tolúwa là kalẹ̀ fún wa bàbá máa pe àwọn èèyàn síbi dáadáa bàbá sì máa kọ̀ fún wọn pé kí wọ́n jìnnà sí àìdá àti àwa àtàwọn tá a máa pè náà ìwà mọ́sà fi àánú rẹ̀ bá wa lò kọjá wo lè pè wọ́n lọ́nà tó dáa ó sì wáá já wọn náà ó lè jẹ́ni tí yọ gbọ́rọ̀ tó dáa tí ó wàá dáa máa olùgbòdì lè kẹ́ sọ tó dáa tó fẹ́ lòmíì náà ṣètò ní òrùlẹ́jọ́ dáa mà gbọ́rọ̀ tó dáa lẹ́ sọ àbísàdúrà fáwọn tí wọ́n máa gbọ́rọ̀ ọlọ́run náà ọlọ́njẹ́ yìí náà dá òdodo mà ọlọ́run má jẹ́ kí ọ́ máa yẹ lójú o ẹ̀ rárá bí tí ń ti ń dàrú lọ́wọ́lọ́wọ́ báyìí fáwọn èèyàn nàìjíríà lẹ́ yorùbá òun làwọn tí wọ́n fẹ́ gbọ́nà ẹ̀bùrú gbé ẹbọ wọlé gbé òòṣà wọlé gbé ń tà nábì wá jà lógun wọlé oní kìnnẹ́ kan rmq kìnnẹ́ kan eh, spiritualism eh, àwọn ń bá wọn ara wọ́ sọ̀rọ̀ eh, anabi sallallahu alaihi wasallam gbogbo ń tà nẹbi tọlọ níka nẹbi ọwọ ajá lógun náà nù ibi ó tún fẹ́ẹ́ gbà wọlé bá mùsùlùmí ilẹ̀ yorùbá yìí ó léwu o gbogbo ẹni tí wọ́n ń tàn kọ́ lọ tají o gbogbo ìlànà tó bá fi di pé àtún ní nǹkan kan tá à ń pè lẹ́yìn ọlọ́run ọkọ̀ ya ìlú ẹ̀jákíjàká ya ìlú ọlọ́run èjẹ́ báwọn o gbogbo ẹni tí ń bá ń ṣe ń pèwú ẹ̀ àbọ̀ rẹ̀ ọ̀dà o ọ̀dà láyé ọ̀dà lálùkìyàmà wọn náà béèrè àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sáwọn tó lo àyíjà náà nígbà wọn bá jáde láyé rú dààmú sí bá wọn ẹni ìdààmú ọba sì bá tó ẹ̀ṣẹ̀ fò táyé olùwàtọ́jú rẹ̀ kalẹ̀ fún lálùkìyàmà nìyẹn ẹ̀dákun mùsùlùmí ilẹ̀ yorùbá ẹ̀jìnà sí gbogbo ntí ọ̀dà gbogbo ntí ń bá ń wí tó lòdì sí ń tá Al-Kùránì àti súnà nàbì wí ọ̀nà àánú ni o ọ̀nà àánú ni kìí ṣe ọ̀nà tó yọ kìí sọ̀nà ọ̀la o gbogbo ntí ń bá ń wí fún yín pé kò sí iná kò sálì jẹ́nà ọ̀fẹ́ kó ba yín ọba yàtọ̀ òun yín jẹ́ ni o ìgbẹ́nu Al-Kùránì tọ́lọ́mùfẹ́ràn nàbì sallallahu ẹni wọn bá ṣe ń tọ́ lọ́wọ́ ọ̀fẹ́ tí ò sin lọ́hùn olùwà látọ́jú ní ajá àdámà láì mọ ẹ̀yà ayà ọlọ́mọṣà sàmánà wa o wasalli allahumma wasallim wa barik ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi.